بسم الله والصلاة والسلام على رسول الله باب الإنفاق مما يحب ومن الجيد قال الله تعالى لن تنالوا لن تنالوا البر حتى تنفقوا مما تحبون العمران وقال تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منهم تنفقون البقرة عن أنس رضي الله عنه قال كان أبو طلحة رضي الله عنه أكثر الأنصار في المدينة مالا من نخيل وكان أحب أمواله إليهم بيراح بيراحاه وكانت مستقبلة المسجد وكان رسول الله صلى الله عليه وآله وسلم يدخلها ويشرب من ماء فيها طيب قال أنس فلما نزلت هذه الآية لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قام أبو طلحة إلى رسول الله صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله إن الله تعالى أنزل عليك لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وإن أحب مالي إلي بيرحاة وإنها صدقة لله وتعالى أرجو برها وذخرها عند الله تعالى ودعها يا رسول الله حيث أراك الله فقال رسول الله صلى الله عليه وآله وسلم بخ ذلك مال رابح بخ بخ بخ, بخ ذلك مال رابح ذلك مال رابح وقد سمعت ما قلت وإني أرى أن تجعلها في الأقربين وقال أبو طلحة أفعل يا رسول الله أفعل يا رسول الله فقسمها أبو طلحة في أقاربه وبنى عمه متفق عليه وبني عمه متفق عليه قوله مال رابح روي في الصحيحين رابح ورا وريح بال ورايح بالباء الموحدة المحاهدة وبالياء المثناه أي رايح عليك نفع نفعه وبيراها حديقة النخل وروي تكسر الباء وفتحها الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في كتابه رياض الصالحين باب الإنفاق مما يحب ومن الجيد إنه دان لك إلي أفون التراب الإمام النووي رحمه الله تعالى وفلات صفوة نكون توان شريعة torí pé ńgbà tá a bá náwó yàtọ̀ sí èyí tá a ná tá a ti ṣàlàyé síwájú lórí ìyàwó àti ọmọ àti àwọn òbí wa ní ìgbà táwọn òbí bá jẹ́ni tó ní bùkátà sí ká ná lé wọn lórí eléyìí a ti mọ̀ pé túláàsì dandan ni owó ná eléyìí yàtọ̀ sí owó ná tó wá jẹ́ ọ̀ràn yẹn àwọn ojúpọ̀nà míì tún wà tá a máa náwó sí lábẹ́ ohun tí ṣẹ̀ríyà tó fi mọ̀ wá nítorí pé owó ń bẹ nínú nǹkan èlò eléyìí tó máa ń lapa púpọ̀ fẹ́ni tó bá ní tó bá lò lọ́nà tó dáa ní ojú ọ̀nà àti sórí rẹ̀ táyé àti tọ́lá àlùkìyàmù. ẹ̀ṣẹ̀ríyà ó ti ṣe fi hàn wá wípé owó tá a bá ná lórí àwọn ẹni tó jẹ́ ọ̀ranyàn lé wa lórí pé ká máa ná lé lórí ó ti ṣe fi yé wa pé owó eléyìí lọ́lọ́lá jù ní níná ó tún fi yé wa náà fún àwọn owó mi náà tún wà tó ti yẹ ká tún máa ná bí owó téèyàn ná láti ṣe ìrànlọ́wọ́ sátìlẹ́yìn fún ọmọlàkejì rẹ̀ owó téèyàn ná láti fi dun ẹni ojú ń pọ́n nínú owó téèyàn ná láti fi ra láti fi rẹ ẹni tí ó ń sunkún lẹ́kún àti owó téèyàn ná láti gbé ìlọsíwájú ìdàgbàsókè eléyìí tí ó lóòrìn báyìí Islam ní àyè ibikíbi téèyàn bá wà. àwọn owó tá a máa ná yìí ó yẹ kó jẹ́ pé ńṣe láàmú amú látara àwọn owó tá a nífẹ̀ẹ́ sí látara àwọn owó eléyìí tó dáa yìí ṣe pé owó tà fẹ́ owó tó ṣe pé ó ti ń bàjẹ́ mọ́ a lọ́wọ́ náà láwọn àmọ̀ láwọn afẹ́ lómìn subhanallah ẹ̀rí kó ní kálukú wa iná ló fẹ́ràn owó rẹ̀ kálukú ló nífẹ̀ẹ́ dúkìá rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bá a nífẹ̀ẹ́ dúkìá wa àwọn míì nínú dúkìá àti owó wa àwọn lè ti máa wà nípò tí ti ń bàjẹ́ ọwọ́ súnmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà nígbà tá a bá la afẹ́ ṣe nìkan lóore afẹ́ rìn nìkan lọ́wọ́ afẹ́ tiẹ̀ nìkan lẹ́yìn a fẹ́ gbé pọ́njú kúrò fẹ́ni wàhálà ìdààmú tó bá ó ṣeéṣe ó yẹ kówó tí ò dáa òun náà la fún. bí àpèjúwe a rí pé nísìnyí nàìjíríà owó kan wà sẹ́pẹ́ náà ni à ń ná ní ìgbà kan fún fifty naira ten naira àti bíi five five naira ilé ìtújẹ́ pé pépà ni wọ́n fi ṣe. so cbn wá gbé owó kan jáde tó jẹ́ denomination twenty naira wọ́n á jẹ́ pé níta fi ṣe bíi rọ́bà bíi rọ́bà ni so cbn wá ronú pé gbogbo àwọn owó bíi fifty naira bíi ten naira bíi five naira so gbogbo àwọn owó yìí náà àwọn ń fẹ́ káwọn náà jẹ́ ní táwọn fi rọ́bà sí wọ́n á fi àsìkò tó pọ̀ díẹ̀ wọ́n fi ń pariwo pé gbogbo ẹni tó bá ní irú owó yìí tí wọ́n fi pípà sí yẹn kó tètè máa kó wá sí àwọn ilé ìfowópamọ́ kó tó di pé ọjọ́ tí àwọn là kalẹ̀ ó pè táwọn ò ní gba irú owó bẹ́ẹ̀ mọ́ tẹ́nìkan sì ní láǹfààní àfi nàró owó bẹ́ẹ̀ mọ́ lẹ́sìn wọn pé àwọn agbọ́rọ̀ jura wa lọ àwọn ẹlòmíì wọ́n gbọ́ wọn fetí pàlàbà rẹ̀ wọ́n sì ní ẹrù irú àwọn owó tákàdá bẹ́ẹ̀ wọ́n ní nílé táwọn òkè àké ni wọ́n kàn ń wí ni wọn ò ní lè ṣe tọ́ ọlọ́nfẹ́ wọn bá ṣe wọ́n padà wá ṣẹlẹ̀ pé ẹrù owó yìí ń bẹ́ńlẹ̀ owó yìí ń bẹ́ńlẹ̀ lọ́dọ̀ ẹlòmíì so pàápàá jùlọ pápá àwọn ọmọ wẹ́wẹ́ àwọn ọmọ kéékèèké tó bá fẹ́ bùn wọn lówó ó lè jẹ́ pé nínú irú owó èyí tí ọ̀dà máa èyí tí wọ́n ní wọn ọ̀gbà kẹ́nìkan tún náró ẹ̀ máa irú ẹ̀ ni wọ́n fún àwọn ọmọ kéékèèké ó lè ní kó lọ ra biscuit ó lè ní kó lọ ra sweet lọ́nà lọ́nà pé ìyá tí ń tà tí ò ní fura mọ̀ yìí pé owó tẹ́lẹ̀ àwọn ẹni tí ọ̀gá wa mọ̀ wọ́n máa pé bàbá láwọ̀ bàbá da púpọ̀ ọmọ ò lè dọ́dọ̀ rẹ̀ kọ́ mọ̀ fún lówó tó sì jẹ́ pé owó burúkú iná lówó ti fún àwọn ọmọ. wọ́n bẹ nínú owó owó tó ṣe pé àwọn náà fẹ́ máa ní ẹni tó ní àpò àpò ráìsì ṣùgbọ́n tó ṣe pé ńgbà tó ń fẹ́ kó pamọ́ síbi tó ń kó pamọ́ sí ń ṣe ni wọ́n kó pamọ́ síbi tó ṣe pé kọ̀bọ́ lọ́wọ́ òjò omi òjò àwọn àdàsí omi òjò ba ráìsì jẹ́nu àpò rẹ̀ ó ti wá di ti ń run òórùn kó òórùn ó ti ń bàjẹ́ lọ́nà tó ṣe pé ẹnìkan ò sí tí ó gbádùn tí ó fẹ́ jẹrú ẹ̀ tó wá sọ pé ẹ̀yin èèyàn lọ́ba ti jáde mọ́ṣáláṣí afẹ́ pín àwọn kankan kó kálukọ́ wá gbé e ẹ sì mọ̀ pé tọ́ ó ní bóníkálukú bọ́wọ́ rẹ ti ṣe tíọ́nu ma àwọn èèyàn bá ń dá gìrìgìrì tẹ̀lé wọ́n bá sí warehouse ẹni kálukú ọmọ gbáko kọ̀ọ̀kan bí nǹkan gidi nígbà táwọn èèyàn gbé kálukú gbé tiẹ̀ délé wọ́n bá gba pé ráìsì mi ti ń di túwó nínú àpò subhanallah fún atúwó la bá lọ sọ pé aláìmoore kù nìyí máa rò mí òkè tí wọn náà lè gbàrú wọn náà kúkú lè gbàrú níbi táwọn táwọn ti máa láwọn àyè bí àwọn òkè ọya ní nàìjíríà ń bí ẹnìkú àlùmáńjìrì yóò wá sẹ́nu lé yóò mọ̀ wá pé alùmáńjìrì mẹ́yì chẹ́ń tuwọ́ alùmáńjìrì ń bẹ lẹ́nu ọ̀nà yín o lọ́jọ́ pé a máa jẹ tuwó alùmáńjìrì a máa jẹ tuwó ó wá sí déédéé pé àsìkò tá alùmáńjìrì dé sí ńlẹ́sẹ̀sẹ̀ ro tuwó tán lẹ́sẹ̀sẹ̀ lẹ́sẹ̀sẹ̀ sí oúnjẹ tán oúnjẹ ń bẹ nínú kòkò fi sèé tó ṣe pé ń tan sánsán sóníkàlùkù ní mú táwọn ẹlòmíín ti bẹ̀rẹ̀ sí ní jatọ́ títí ń káyà ẹbú tí wá fún wa ẹbú tí wá fún wa èyí wọn sọ fún àlùmáńjìrì pé lọ padà wá torí pé oúnjẹ tó sì wà ń lẹ́nu ìsìnkọ̀ yìí àlùmáńjìrì subhanallah àsìkò tó ń jẹ dá àsìkò tó yẹ pé yóò wù gbogbo èèyàn jẹ ẹni fún torí ẹ ẹni tó wù yín tọ́ da tó wù yín inú rẹ̀ lẹ́ẹ̀tì máa ná ويطعمون على حبه ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وما فم أو إن لا ونجتو سفا ونا نفس يسون جتا ونقولها يسون جتا يسون جتا ونجتا ونا نفس wọ́n máa ń fún àwọn èèyàn jẹ wọ́n á máa ń fún àwọn èèyàn bí àwọn ẹrúgun àwọn aláìní àwọn ọmọ òrukàn wọ́n máa sọ pé ń ṣe ni à ń bọ́ yín o nítorí pé a fẹ́ rí ojú ọlọ kì í ṣe pé sàn kan la fẹ́ gbà lọ́dọ̀ yín àbí ọpẹ́ kan àwa ṣe ti wá fọlọ́ ni. bàbá ti ń tẹran ìyá ti ń tẹja kí ló dé nígbà sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ gbẹran ní ìpàtà ibi tí wọ́n ti ń pẹran tẹ́ gẹran fẹ́ni tẹ́ fẹ́ gẹran fúnkò náà rẹran jẹ àfìgbà tó di pé egbé ti regbé egbé regbé lórí ẹran tẹ́yìn gbà ẹ̀rí tàǹjọ́ kìíní ẹ̀rí tàǹjọ́ kejì ẹ ti gbé sínú omi omi ti yọ gbogbo mùdùnmùdùn àti àlùbáríkà rẹ̀ ẹran ó ti yọ dànù ẹran ti ń dàbí rọ́bà báyìí. lánàá lẹ́wọ́ ni ẹ wá gbẹran ẹ wá gbẹran ẹrọ ń sè. àtẹ̀ntẹ̀ yìí fẹ́ ni ẹran yẹn nípò tó wà ní kí tẹ̀ntẹ̀ yìí fẹ́ kí ló dé tẹ̀ fún àwọn àjẹ. nígbà tẹ̀yìn sẹ̀sẹ̀ lọ gba ẹran tí wọ́n sẹ̀sẹ̀ pa tán tán sẹ̀ kún tán tán sẹ̀ sún tán. ìyẹn kí ló dé tẹ̀ àwa náà so ẹ wàá fún wa jẹ ẹ kiri títí títí títí ńgbà tẹ wá rí i pé ẹ rí ta ńjọ́ kìíní ẹ rí ta kejì kẹta ẹja míì ti ń ẹ wá sínú ẹ wá wa pé ẹjẹ ẹnu bínú yín bá dàrú kò burú yìí náà ti jẹjá ti so Ọlọ́run Ẹlẹ́dàá ò fẹbẹ Ọlọ́run fẹ́ pé nítẹ̀yìn ó fọ ọmọlàkejì nítẹ̀ ná nínú dúkìá yín kó nǹkan tó náà sí kó sì da. torí ẹ wa sọ nínú òní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. ọlọ́yẹlẹ́dàá wa ó ní ẹ lè rí oore tó pé ẹ lè rí oore tó pé ṣáájú kó tó di pẹ́ ńná nínú ntẹ̀yìn nífẹ̀ẹ́ sí. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní albir wọ́n ní kamalul khayr òun náà ní oore tó pé ayé lan tanalu birra Allah ẹ̀ ní rí oore tó pé gbà lọ́dọ̀ Allah bíi àánú ìkẹ́ rẹ̀ ìyọ́nú rẹ̀ àti àlùjánnà rẹ̀ hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́ẹ̀fì máa ná nínú tẹ́yìn náà nífẹ̀ẹ́ sí. apá kan nínú àwọn olùmọ̀ wọn ní albir alkhairul kathir orí tó pọ̀ ó ní wọ́n ń pè ní albir yẹn ni pé ẹ ní rí orí tó pọ̀ walan tanalu rutbatal abrar ẹ ò sì ní dé ipò jíjẹ́ ẹni rí lọ́dọ̀ Allah hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́ fi máa ná nínú nǹkan tẹ́yìn nífẹ̀ẹ́ sí. àwa ń fẹ́ ìkẹ́ ọlọ́ọ̀ àwa ń fẹ́ ìyọ́nú ọlọ́ọ̀ àwa ń fẹ́ àlùjànnà ọlọ́ọ̀ kí wọ́n á ní tí àwa ní tá a fẹ́ ná nínú rẹ̀ kí ló jámá lẹ́gbẹ̀ẹ́ ìkẹ́ ìyọ́nú àtàlùjànnà Allah kò jámá kàkà. sòṣùgbọ́n gbà tó ṣe pé àánú ọlọ́ọ̀ wọ́n ní ká ná nínú àwọn nǹkan táwa ní tó kéré yìí tí ojú ọ̀lọ́ títí yìí àmọ́ ká ní èyí táwa náà nífẹ̀ẹ́ sí ká lè bá àárín ní tá à ń fẹ́ lọ́dọ̀ Allah ó túmọ̀ sí pé ẹni fẹ́ sóríire kò ní sahùn ẹni fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ Allah kò ní jẹ́ni tó ṣe pé ó sá níbi ká mú nínú ohun tọ́lọ̀ ń fún wa fi ran ẹlòmíì náà lọ́wọ́ nítorí pé Ọlọ́run sọ pé lan tanalul birra hatta tunfiqu máa fi ṣègbè. kò sọ pé ẹ ò ní rí oore tó pọ̀ àbí ẹ ò ní rí oore tó pé láì ná gbogbo ń tẹ́ nífẹ̀ẹ́ sí. Hmm? ó ní hatta tunfiqu mimma tuhibbu ṣáájú kó tó di pẹ́ na nínú mi níbẹ̀ yẹn tẹ̀bẹ̀rẹ̀yọ̀bẹ̀ ìyá mi ti ń tọ́ka sí abala kan títí tẹ́ fi máa ná nínú òǹtẹ̀yìn nífẹ̀ẹ́ sí. eléyìí ó fi hàn wá pé ọlọ́run lè dá wa kọ̀kọ́ wa kò sì ta wá nídìí kan lọ sídìí pé gbogbo ń tẹ ní gan ẹ máa nà ẹ máa ná nínú nínú tẹ ní. torí ẹ a sì máa pé gbogbo owó oná lèèyàn nífẹ̀ẹ́ sí gbogbo owó tó bá jẹ́ téèyàn lèèyàn máa nífẹ̀ẹ́ sí ẹ̀yin orí ìjà ti máa ṣẹlẹ̀ nù gbèsè ààyè níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìjà máa ń ṣẹlẹ̀ nítorí ìfẹ́ táwọn èèyàn ní sówó. níṣẹ́ lápèjúwe òróró òfin ra máṣíìnì ọwọ́ páàkì máṣíìnì síbì kan tó sọ́sọ́rọ̀ àbí òní sọ̀rọ̀ ọgbọ́nú ẹ̀mí rẹ̀ ń dà ah, kí ló ń tọ́ ọ láàmú orí rẹ̀ mo gbélé nù sòfà wà ní ẹni tó wá dí ẹgbẹ́ mẹ́sìn rẹ̀ tó tá ń padànù tó ṣubú lórí pé wàá lò sùn sòtórí pé kálukú lọ fẹ́ràn owó rẹ̀ ọ̀sá aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà tó fọ́ tán ẹnìkan á kọjá gbẹgbẹ ibi tí ọ̀sá sọ sí ló wá má sọ rẹ̀ ni wọ́n á fi nukun nígbà tó fọn pé ah òun tí ẹ rí èkìtà léwọ́ tó ń lè fi nukun yí báyìí lọ́wọ́ a máa sọ tiẹ̀ nífi nù kọ́ aa ah, subhanallah wàá lò ó dé gbogbo èèyàn lọ fẹ́ràn owó rẹ̀ yaqulu al-abdu fa'idati wa mali wa ya'ba Allahu illa ma arada nítorí èèyàn máa ń sọ ni pé ah, àǹfààní mi owó mi o àǹfààní mi owó mi o ṣùgbọ́n tọ́lọ̀ ń bá torí ẹ̀ kò sí owó kan tó jẹ́ tẹnìkan nínú àwọn èèyàn tó ń tì ọ̀ nìkan ìdínú ló fi jẹ́ pé tó bá ti ń wá ìpọ́njú ọmọlàkejì rẹ̀ ìwọ sáà ti fi lọ́kù lọ́dúnkìá rẹ̀ ó rí i pé wàá lò sùn gbogbo owó náà ni èèyàn máa ń fẹ́ràn ṣùgbọ́n èèyàn máa ń fẹ́ràn ọ̀kan jù kan lọ èèyàn máa ń fẹ́ràn ọ̀kan jù kan lọ tá a bá wá rẹ̀ nìkan nínú wa tó wá jẹ́ pé èyí tó fẹ́ràn jù nínú owó òun ló bùnyà á àmì pé olódodo lèèyàn nù nídìí nídìí ìmánì tó sọ pé ó ní torí ẹ̀ ni wọ́n ti pé ọ̀sọ́dàkọ́ ní sọ́dàkọ́ sàrà lédè lárúbáwá ni wọ́n ti pè ní sọ́dàkọ́ wọ́n ní kí ló dé tí wọ́n fi pè ń sọ́dákọ̀ wọ́n nítorí pé tẹ́ bá wo sọ́dákọ̀ àti àfẹ́k ẹ rí i pé ara kankan náà wọ́n ti jáde sọ́ọ̀t dàl pàf ó ní í ṣe pẹ̀lú òdodo torí àwọn ẹlẹ́nìkan ò ní í fi tó nífẹ̀ẹ́ sí jù kò ní í fi tọrẹ kò ní í gbóyàn kò ní fi ṣe sàárà àfi tó bá gbé imáyàn òdodo lónìí nítorí ẹgbẹ́ yìí náà sọ pé irun mú lówó sọ̀rọ̀ ọ̀run mú ọ̀rọ̀ ọ̀run mú tonti bí owó tó yẹ pé tẹlómìn bá rí yọ sọ pé òun di sole distributor fún kọ́mpìnì kan tó bí o ti ṣe rọrùn rí yun ìwọ wá fi ra mọ́tò o fi ra mọ́tò tuntun gbẹ̀bùn yẹn bí o ti ṣe rọrùn rí bí o ti ṣe rọrùn rí ẹnìkan ìyá ń jẹ ebi ń pa ìwọ wá lọ lódùlé rẹ fóúnjẹ o ti ẹ̀bìlà èlò la ara ń jẹun ń túmọ̀ sí pé ìmánì rẹ ìmánì òdodo. kí ló wá sí àwọn ẹni tí kèlè mú nínú owó tí wọ́n ń kọ́ nítòsí wọn náà ni pé ìmánì wọn kì í ṣe tòdodo ìdí nu tó fi jẹ́ pé kò rọrùn fún wọn láti mówó fún wọn ná. hẹ́tẹ̀ tó ń lan mi má tó fi bò tuhibbun. eléyìí ó ń fi hàn wá pé àdánwò ní bíbẹ wa nínú ilé ayé yìí inú àdánwò la wà kọ́lọ́ ẹlẹ́dàá kó jẹ́ ká ṣàṣeyege. ahasiba náà so an yutraku an yaqulu amanna wa hum la yuftanun. ولقد فتنا الذين من wala ya'lamanna al-kadhibin ọlọ́ni táwọn èèyàn rò pé a fi wọn lẹ̀ ni kí wọ́n máa jánu fánu sọ pé agbọ́ lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé a dá wọn wò bí ṣé bá ti dá àwọn ẹni tó síwájú yín wò látara àdánwò náà láti mọ àwọn ẹni tó yẹ pé orí òdodo ni wọ́n wà látàrí kí wọ́n sọ pé àwọn gbàgbọ́ ibẹ̀ náà ni ó sì ti hàn àwọn ẹni tó ṣe pópù rọ ni wọn ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà àmọ́ torí àwọn kúrò tó tá a mà kó lè bá a àkàrà ọmọkùnrin lọ inú àdánwò tó wà nù eléyìí ni pé ọlọ́run tó ní ká ná nínú tá a bá nífẹ̀ẹ́ sí òun náà ló fún wa òun náà ló fún wa ọlọ́run ò bùkátà tiwa kó tó di pé dáadáa ṣe é ṣe lókè pẹ̀ nítorí pé níta àti ṣe dáadáa nǹkan òun ló fún wa tó bá wu ọlọ́run yóò pé kí dáadáa ọmọ jẹ́ ní ti ń bẹ ni láì jẹ́ pé ẹnìkan nínú wa dá sí ṣùgbọ́n lọ́wọ́n bá ń fẹ́ látara tó ń fún wa káwo ó dẹni tó ṣe pé a máa ra dáadáa lọ́dọ̀ òun a máa sánà àti rí dáadáa gbà lọ́dọ̀ òun sò lábẹ́ pé ẹni bá ṣàṣeyege yóò rí dáadáa gbà ẹni bá sì fìdí rẹmi tó forí sápá ọdájú kò ní ọ̀padà kábàámà owó adélé ayé àmú nǹkan wa àmú nǹkan wa sòwúngbà tá adélé ayé la padà ní tábà sì ń lọ àní mú nǹkan kan lọ́wọ́ ọwọ́ àsìkò àdánwò ìgbà tá a ní òní tá a fi lọ gbòò la ṣe lò sí a ti mọ̀ pé ìgbà tá a wálé ayé aṣọwọ́pọ̀ ni adiwọ́ wa ní kùkù ni àmì pé màá kó jọ máa kójọ máa kójọ ṣùgbọ́n jọ́tà máa ń lọ títẹ pẹrẹsẹ báyìí lòkú tẹ́wọ́ pẹrẹsẹ ọmọ tó ẹsẹ̀ bí tí ọba su ọwọ́ ń tó sopọ̀ tó dì ní gbogbo ìyànjú tẹ́ bá gbà láti ya ọwọ́ rẹ̀ ẹ rí i pé ẹ̀ ní rí ṣe náà tẹ́ máa ti ń yà yóò tún máa dín kòkò tẹ́ máa ti ń yà yóò tún máa dín kòkò èmi náà kójọ èmi náà kójọ ẹ̀sìn ní kójọ tó ń kẹ́ rí gbà máa ń lọ́wọ́ èmi náà ní kójọ tó ń kẹ́ rí gbà máa ń lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ àmọ́jọ́ tí máa ń lọ yóò tẹ́wọ́ lẹ́yìn wọ́n tẹ wọ́n pẹrẹsẹ gbogbo dáa kójọ náà ládàmú وفي قبض كف الطفل عند ولادته دليل على الحرص المركب في الحي وفي بسطها عند الممات إشارة ألا تنظروني خرجت بلا شيء torí ẹ wọ́n ní ojú kòkòrò ọmọ èèyàn ní máa mú ọmọ èèyàn tó fi máa ń di ọwọ́ rẹ̀ ní kùkù ní ìgbà tó délé ayé àìwá láǹfààní àti mú nǹkan kan kúrò lọ nínú nítorí kójọ ńlé ayé náà nígbà tí ó kù ní mùtẹ́wọ́ pẹ̀rẹ̀fẹ̀ ẹ wo mí ni kọ́rọ́ṣì tòbí làṣà yìí mo jáde láì mú nǹkan kan lọ́wọ́. sowó tọ́jọ́ pé àfọwọ́bà sílẹ̀ náà ṣe náà lòun ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi ra àlùjánnà lòun ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi rí kí ọlọ́ lòun ní ṣe dáadáa nínú rẹ̀ kò fi rí ìyọnu ọlọ́ ọlọ́yin lè wa kó fi agbára wa kó fi ká wa ó jẹ́ ká lè máa ná a sí ojú ọ̀nà dáadáa ọlọ́run ẹlẹ́dàá tún ní يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد آية وأن سورة البقرة آية كتا أدني أدوني lẹ́yìn aya àtọgọ́rùn méjì ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmánú àti ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ sọ pé ẹgbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo káńtà yín pè ní mùsùlùmí ẹ̀yin tó ṣe pé ẹ̀yin náà lẹ́ máa ń tẹ̀ láti ọlọ́run ṣé ẹ̀yin náà lẹ́ sì máa jìnnà sí tọ́ba ní kẹ́ má ṣe ẹ̀yin tó pé ẹ kì fetí pàlàbọ̀ lọ ẹ kì fetí pàlàbà ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa alihi anfiqu min tayyibati ma kasabtu ẹ máa ná nínú àwọn owó eléyìí tó dáa tó dùn nínú àwọn nǹkan tẹ́ ẹ rí tùjọ èyí tó dáa tó dùn tó jẹ́ halal tó sì dùn tó dáa nínú nǹkan tẹ́ ẹ rí tùjọ inú rẹ̀ ní ti máa ná owó yẹn yóò jẹ́ tayyibat bí màánà yóò jẹ́ halal yóò sì tún jẹ́ khiyara owó tó ṣe é pé ni kìí ṣe ìhò kìí ṣe wọ̀ yéṣọ́ náà gbájú ẹ̀ lẹ́ fi kìí sí ọ̀nà olè jíjà ńlẹ̀ fi kò jọ ìjàmbá à ń sorun wá tí kò má ti pàkọ́ àbòsí kọlẹ̀ gbà láti fi kówó yẹn jọ àmúlùmọ́là kọlẹ̀ lò tẹ̀ fi kówó yẹn jọ owó yìí ti jẹ́ èyí tó dáa jù nínú àwọn owó tẹ̀ ní so inú rẹ̀ ní kẹ́ẹ̀ máa ná tọ́ a rí i pé ọlọ́ọ̀lẹ́dàá wa ó ń pè àwọn olùgbàgbọ́ òdodo ń bí fi ẹ máa ná nínú owó tó dáa tó dùn tó nínú àwọn owó tẹ̀ tùjọ olùgbàgbọ́ òdodo yóò bá àjọkùnrin olùgbàgbọ́ òdodo yóò bá àjọbìnrin ọlọ́ni ẹ̀ máa ná nínú owó tó dáa wa mimma akhrajna lakum min al-ard ẹ sì máa ná ẹ sì máa ná nínú àwọn owó tó dáa tó kùn tó dẹ̀ tọ̀ nínú àwọn èyí tá a mú jáde kúrò fún yín nínú rẹ̀ nítorí báyà yìí ti ṣe jẹ́ ni pé ya ayyuhal ladina amanu anfiqu min tayyibati ma kasabtum wa min tayyibati ma akhrajna lakum min al-ard ẹ máa ná nínú àwọn owó tó dáa tó dùn tó ẹ sì máa ná nínú tọ́da tó dùn tọ́jẹ́tọ̀ nínú tá a mú jáde fún yín nínú ilẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn èso tọ́lọ̀ mú jáde fún yín nínú ilẹ̀ bákan náà àwọn nǹkan àlùmáànì tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa mú jáde fún wa nínú ilẹ̀ ẹ máa ná nínú rẹ̀ ṣe eléyìí ó túmọ̀ sí pé tó bá pé nǹkan burúkú iná nìkan táyìn ń gbìn nǹkan burúkú òun náà ní kẹ́ tí ń pé wa min tayyibati tàbí wa mimma akhrajna lakum min al-ard ẹ̀sìn máa ná nínú àwọn tó ta tó dùn tá a mú jáde kúrò fún yín nínú rẹ̀ tá a lẹni náà tó gbádùn tó sọ pé táàbà àbí gbó ń bẹ́ẹ̀ nù tayyibati tayyibati báwo kìí sùn lọ́lọ́wọ́n bá ní kẹ́ ẹ̀ ná bẹ̀ ẹ̀yin orí ni púpọ̀ nínú àwọn èèyàn àsìkò ìgbà tọ́lọ́wọ́n bá bá ní ẹ máa ná nínú nǹkan tí ó dáa tó dùn tó dé ẹ̀tọ́ eléyìí tẹ́ ẹ rí tùjọ ẹ̀rí pé owó mísímísí ni wọ́n máa yọ jáde wọn ní náwó tọ́pọ̀ nítorí pé wọ́n bẹ̀rù òṣì àwọn náà sì máa sọ pé tó bá rọrùn wọn ẹ̀yin náà kó jáde ó kí ọlọ́run ọba tó wá fún yín lè tó fún yín kọ́ òun náà ló sì ń fẹ́ ẹ mọ̀ pé ńgbà mí owó gan níṣẹ́ lọ́lọ́run ọba kó fáwọn kan nítorí káwọn míì ò lè bá àmọ́ rẹ̀ tọ̀ wọn gbà ń bẹ̀ kò sẹ́ẹ̀rí ń bẹ̀ ọ̀ fún ọ̀tọ̀ fẹsẹ̀ sí tọ́ màá sọ fún lówó pé tọ́ pé torí wa lọ́lọ́run sì fún ọ lówó ni ń bọ́ ń bẹ̀ gbọ́ lọ́lọ́run ti sọ bá àmọ́ ńgbà míì ẹ̀rí gbàtánà bisọ̀lọ́lá àdìsọ́lá sọ wípé wọ́n mọ̀ áàdì tó bá dọ́dọ̀ àwọn ẹni tá a rán ọ lọ sọ́dọ̀ wọn jọ jẹ́ pákó kan tó kọ́ pé wọ́n lọ sídìí rẹ̀ òun náà ni kí wọ́n jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah wọ́n sì tún jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni tẹ́ bá dọ́ ọlọ́run wá fi yé wọn ipe ọlọ́run ọba ẹlẹ́dàá ti ṣe sọ̀lẹ́ẹ̀tì àkókò márùn-ún lọ́rùn àyàn wọn lórí eléyìí tí wọ́n máa mójútó fọtùrọdù ìlà fọkọrọ ìhìn ọ̀dọ̀ àwọn olówó wọn láti máa gbà á sì máa fún á máa dá padà fún àwọn aláìní nínú ó túmọ̀ sí pé àtọ̀dọ̀ tiẹ̀ tó má ti gbà wọ́n dá padà fáláìní aláìní nǹkan owó tó wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run lọ́rọ̀ lọ́rọ̀ nítorí tí ọba ti tọ́lọ̀ olówó ló fẹ́ yọwó olówó tó náà yọwó nítorí tọ́lọ̀ ni tó ọlọ́run ló mú wá fún un torí akramakumullah kò túmọ̀ sí pé báyà máa kó fún lè máa o túmọ̀ sí pé báyà máa kó fáfá kan ìtumọ̀ rẹ ni pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn àyíká aye àwọn àbátan rẹ̀ àwọn tó jẹ́ pé àwọn àtàwọn bàbá rẹ̀ àtàwọn àtàwọn àyá rẹ̀ ni wọ́n jọ jẹ́ nǹkan kan náà àìmọye nínú àwọn ẹni tí ìgbìjọdọ̀ ọ̀pọ̀ pẹ̀lú wọn nìyà ń jẹ àwọn ń pọ́n àwọn kan inú rẹ ni wọn ò ní wọn kàn máa ṣe bára so àwọn eléyìí wọ́n yẹ kó sánú wọn nítorí tọ́lọ̀ bá ní ẹ náwó kò túmọ̀ sí pé bóyá máa kó wá fẹ́ kó kó wá fún ká kó wá fún mọ́tíláṣí báwo tọ́ba ń ná sí sọ́lọ́ ó kó oríire àmọ́ ẹ má máa rò wípé bóyá tọ́ba tó wá ń ká àyà pé ẹ máa náwó àwọn àfa yẹn dénú irú àwọn àfa wò ọlọ́run bá ní kó ọ náwó rẹ̀ lọ́nà tó ṣe pé ìwọ náà padà jàǹfààní rẹ̀ yọ padà wúlò fún ọ àmọ́ owó tó dáa òun náà lówó tó máa ná ẹlòmíì wọn ayọ owó kínkínní ajẹpọ orí kínkínní lọ ń tọrọ lọ́dọ̀ lọ ó dàbí ẹni tó fẹ́ yọ zakat olówó owó ìpọ wọn wá wò wọn ní sábà rẹ ìdá kan nínú ogójì gbogbo dúkìá yìí ó ti lọ bí two hundred and fifty million naira sẹ́mọ̀ pé owó tí ìdá kan nínú ogójì rẹ̀ tọ́jú two hundred and fifty million naira sẹ́mọ̀ kékeré ṣeré one over fourteen ó kì thirty nine over fourteen tọ́sẹ̀kù sẹ́mọ̀ pé yóò kúnlẹ̀ yóò kúnlé kọ́nà. wọ́n wá sọ pé two hundred and fifty million naira ti pọ̀ jù. a irúgbà ṣé èsì pẹ́ ń sisi rose náà sisi ẹ̀yin náà kakuléètì ẹ̀ lọ́nà bá gbé kakuléètọ̀ lọ́ba tẹ̀ lọ́ba tẹ̀ lọ́ba ní káì kí ni ti pọ̀ jù ṣé kò sí ọgbọ́n a lè dá ọgbọ́n bíi báwo ẹ bí kí n yọ twenty five million dípò two hundred and fifty million ah two hundred and fifty million quarter billion nù ah. àwa sọ pé ṣé orí ẹni tí ó máa yọ twenty five million naira ń zakati ni wọ́n fẹ́ ni àbí ìtọ́lọ̀ ṣe fún ọ yóò burú ah, owó ọ̀rọ̀ ọ̀run a máa kó kọ́tà bílíọ̀nù yọ gàká pé torí ká má bàa wọ náà náà sáàdì sá àfẹ́ wo dáadáa bàbá lè yọ twenty five million wọn á ní sàmì àdúrà ọlọ́run ọ̀sùn àrísìkì rẹ̀ dárísìkì tó ṣe pé twenty five million péré ni wọ́n máa yọ zàká rẹ̀ àwọn bá sàmì bá wọn ẹ̀wọ̀n kọ́ já kọ́tà rẹ̀ ọjà kọ́tà rẹ̀ òfin ọlọ́run ni pé sẹ́yìn bá ń ná ń tọ́ da sẹ́yìn ń ná tọ́ pọ̀ tọ́ da tó dùn ẹtí fi ń pe tó dáa tọ́pọ̀ tó dùn tí ó tọ́ pé àyè onígbà máa ń gbọ̀ bàdé. torí apá kan nínú àwọn olùmọ̀ sọ pé man tasaddaqa binafisin faaza binafis man tasaddaqa binafis binafisin faaza binafis. قال الله تعالى وفي ذلك فليتنافس المتنافسون ẹnikẹ́ni tó bá fi owó tó wọ́n tó bá fi ṣe sàrà tọ́ nínú dáadáa yìí o àwọn ẹni tó bá fẹ́ ṣèdíje oríire kó ṣèdíje ń bẹ̀ kálukú kó kó owó tó wọ́n tó dáa tó dùn kí èsè wò tó náà sì nífẹ̀ẹ́ sí kó kó jáde kó fi ṣètò lọ. ọlọ́ni wọlé àtẹyẹ mọ́mọ́ kọ́bí ìtàmínú tó ń fi kú owó burúkú owó tí ọ̀dà owó tó jẹ́ haram ẹ má jẹ́ ọjẹ́ kó ń lẹ́wà máa dojúkọ tẹ́ ẹ̀ máa nánú rẹ̀ ẹ̀yin ò ní náwó tó da owó burúkú lẹ́ẹ̀ máa ná owó tó lẹ́kì tó bá ti fún yàn báyìí kò ní mọ tó ń fi ṣe tó bá ti fi sínú owó rẹ̀ ọwọ́ wọn bá tó ń tún ni yóò tún kó lọ. ẹ má jọ jẹ́ pé owó òfò owó àdánù owó haram owó rádaràda owó dọ̀tí ẹ má jọ jẹ́ pé ńlẹ́ màá ná. ولستم بآخذيه إلا أن تغمضوا فيه ṣebí tó bá fẹ́yìn náà lówó tí ò dáa ẹ̀ nígbà ẹ̀yin náà ò ní gbà nítorí wọn á gbé nǹkan tí ò fi ṣe sàrà fẹ́yìn náà ẹ̀yin náà lè gbà ẹ fira yín sípò ẹni tẹ̀yin náà fún ní tó bá mú yín gbà àfi kẹ́ gbójú kò ń bẹ̀ àmọ́ tẹ́ ẹ bá wò ó pé ah, ah, àbà búrẹ́dì tó ti bu búrẹ́dì tó ti bu nìyá ìfún mi ẹ̀yin náà lè gbà rú ẹ kí ló dé tó fi wá jẹ́ pé gbà tí wọn náà fún yàn búrẹ́dì búrẹ́dì tó ti bu ló fún yàn owó tó ti ya bàjẹ́ tó ti pé kò sí lẹ́ gbọ́nba lẹ̀ gan wọn ò ní gbà irú rẹ̀ ló ń ẹ lọ́ọ́ máa dájú pé ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni ọbẹ̀ ẹ̀yìn. torí akramakumullah àwọn àyà yìí wọ́n fi hàn wá bó ti ṣe jẹ́ ọ̀ràn yìí lórí mùsùlùmí bí kò máa náwó rẹ̀ sí ọ̀nà ilé ìtọ́ tó lóore ṣùgbọ́n owó tó owó tó ń owó tó ná ọ̀fẹ́ owó tó da tó dùn tóun náà nífẹ̀ẹ́ sí iná lówó tó yẹ kí a máa ná. radiyallahu anhu. Anasi ọmọ ọ̀dọ̀ ló jẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látàrí pé màmá rẹ̀ ló mú wá fànàbì sallallahu alayhi wa sallam kọ́ máa sọ ọmọ ọ̀dọ̀ fànàbì. oríire ńlá ni kéèyàn ọjọ́ ọmọ ọ̀dọ̀ ànábì ànábì sallallahu alayhi wa sallam ẹni bá súnmọ́ ànábì tó ń gbé ìtòsí ànábì orí òsì onítàn dáadọ́ jẹ̀jẹ̀. Anas wọ̀ wá ṣe ọmọ ọ̀dọ̀ fànàbì sallallahu alayhi wa sallam lóṣù kan àbọ́dún kan ó ṣe ọmọ ọ̀dọ̀ yìí fún ọdún mẹ́wàá gbáko lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun wá ń sọ pé òun ò tí ì rí ẹni náà tó dáa níwà tó ànábì sallallahu alayhi wa sallam rẹ̀ tóun ṣe ọmọ ọ̀dọ̀ fún ó di ndí ọdún mẹ́wàá tí ó sì fijọ́ kan bọ́ọ̀n wíri lórí tóun ṣe kí ló tó fi ṣe lórí tóun ò ṣe kí ló tó fi salawatu rabbi wa salamuhu alayhi Anas ibn Malik radiyallahu anhu ará Madina lòun kìí sọ̀kan nínú àwọn ẹni tó wá láti mẹ́kà ara mẹ́dínà lọ. قال كان أبو طلحة رضي الله عنه أكثر الأنصار بالمدينة مالا من نخل وني أبو طلحة تركوا رنجة زيد ابن سهل رضي الله عنه òhun lẹni tó ṣe kó lówó jù nínú àwọn al-ansar àwọn ará madina òhun ló lówó jù lówó dàbínù lówó ogi dàbínù òun lẹni tó ní owó jù láàrin àwọn alansọ́ọ̀rì yìí àwọn náà làwọn ọmọ aus àti alkhazraj àwọn ọmọ alaus àti alkhazraj àwọn náà ni àwọn alansọ́ọ̀r ṣùgbọ́n a ti mọ̀ pé alislam òun ló fún wọn ní orúkọ alansọ́ọ̀r wọ́n yìí jẹ́ ansọ́ọ̀r tẹ́lẹ̀ alislam ló fún wọn ní ìròyìn alansọ́ọ̀r kò sì sàdédé rí bẹ́ẹ̀ àyàfi nítorí linusratihim. النبي صلى الله عليه وآله وسلم بالمدينة nítorí ríránṣẹ́ tí wọ́n rán ànábì sí Madina ni wọ́n ti ń jẹ́ al-ansar àwọn aláránṣẹ́ ànábì torí ẹ̀ ló ṣe wá nínú hadith sahih wípé hubbul ansari minal iman wa bughdhuhum minal nifaq ká nífẹ̀ẹ́ sí àwọn ansar àwọn aláránṣẹ́ ànábì wọ̀nyí ká nífẹ̀ẹ́ sí wọn bẹ nínú pa gbọ́lọ́ngbọ́lódò àmì nípa gbọ́lọ́ngbọ́lódò ìkórìíra àwọn ẹ̀wẹ̀ nínú àmì pé mùnàfíkì lèèyàn pé alágàbàǹgẹ̀dẹ̀ tọ́yẹ pé ìṣekèfèrí ní bẹ́ẹ̀nù ẹ̀mí rẹ̀ nǹkan fi islam ó kàn fi ń tú àwọn èèyàn jẹ ni. tọ́ àwọn ànsọ́ọ̀rù wa kana ahabbu amwalihi ilayhi bayraha wọ́n ní owó tí Abu tó wá nífẹ̀ẹ́ sí jù òun náà ní bayraha bayraha wọn ló kọ́ tí ń jẹ́ nu bí ẹsẹ̀ wọ́n fi nǹkan kan wọ́n gbẹlú nǹkan kan bí pé bíi bíru ha. bayraha abu talha tá à ń sè ta pè ní zayd ibn sahal ya anas toro ń padà anas so owó ti baba yi nínú dúkìá rẹ̀ aṣọ pọ̀ ń lówó jù nínú ètò wa nífẹ̀ẹ́ ju nínú dúkìá rẹ̀ ní bayraha bayraha ó jẹ́ kan ń ń àwọn mèremère ń ilẹ̀ ọlọ́rà tó kún fáwọn èso àti omi eléyìí tí yóò jẹ́ ilẹ̀ tó lówó lórí kọjá sísọ pàápàá jùlọ nínú ilẹ̀ asálẹ̀ organic mustaqbilat al-masjid ọgbà yìí ní àdójúkọ mọ́tíláṣí ànábì sallallahu alayhi wa sallam lọ́wọ́ ìyẹn ni pé kébìlà mọ́tíláṣí ànábì sallallahu alayhi wa sallam ọkọ̀ tó síbi tí ọgbà yẹn wà ń gbà. kana rasulullahi sallallahu alayhi wa sallam ويشرب من ماء فيها طيب wọn lé anabi sallallahu alaihi wasallam a máa wọnú ọgbà yìí a sì ma mu nínú omi kan tó wà nínú ọgbà tó dùn níbi tí orí pọ̀ nínú ọgbà yìí dé wọ́n ní ẹ̀kọ́ àwọn ẹni tó lọ́wọ́ àti àjùlọ kò sí nǹkan tó burú nínú káwọn náà wọ́n máa wọnú irú ọgbà bẹ́ẹ̀ ní abẹ́ àwọn bòójì igi tó bá wà ńbẹ̀ àbí bọ́yá nítorí àti lọ́ọ́ mú mi nínú ẹ̀ àbí bọ́yá láti lọ sènàjú nínú ẹ̀ pẹ̀lú ọmọ ìyàwó àti mọ̀lẹ́bí kò sí ní tó burú ńbẹ̀. gẹ́bí àwọn náà ti ṣe mà nígbà tá a yé lajú débi tí wọ́n láwọn lajú dé lónìí pé àwọn park park ó máa ń wà tẹ́ pé èèyàn lọ ọbẹ̀ yóò lọ sinmi tó yọ̀rọ̀ àjìnà síbi tá wà yóò máa gba àwọn atẹ́gùn tó dáa lábẹ́ gbòòjì igi tó o bá tẹ́ nílẹ̀ o lè gba atẹ́gùn bí tó bá wà tó ń jẹ tó bá gbé lọ wà tìyàwó àtọmọ rẹ ẹ lè jẹ níbẹ̀ nínú àwọn èso tó wà lára àwọn agi inú ọgbà yín ẹ lè ká jẹ ń bẹ bíi máńgò bíi wọn ti pè guava bíi kápẹ́ kaṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwùjọ tiwa yìí tó o tún mú mi omi tó dáa tó kò sí ní tó burú bẹ́ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wa sallam ó máa ń wọnú irú ọgbà yìí tó anabi sallallahu alaihi wasallam kí wá sí tójú bọlé o anabi hmm. sallallahu alaihi wasallam wọnú ọgbà yín torí pé Abu Talha kò ní bínú sí pé anabi wọbẹ inú rí ó tiẹ̀ tún dùn pé anabi sallallahu alaihi wasallam wọbẹ à tó o bá ní nǹkan kan tánàbì bá bọ lò ń bẹ oríire nìyẹn oríire nìyẹn yàtọ̀ sí kánàbì sallallahu alaihi wasallam kọ́ pàtì Anas ni falamma nazalat hadhihi al ní ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí orí tọ́pọ̀ oore tó pín gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ ìkẹ́ rẹ̀ ìyọ́nú àti àlùjẹ́nà rẹ̀ ṣáájú kó tó di pẹ́ ńná nínú àwọn nǹkan nífẹ̀ẹ́ sí. Abu Talha dìde ọgbọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ. ẹ jẹ́ ká máa wo àwọn àpèjúwe yìí káwọn náà fi mọ̀ báwo ní má rí. gbogbo àwọn àyà yìí náà là ń gbogbo ẹ̀ náà ni wọ́n ń kà fún wa túmọ̀ wa. wo ló bí ṣé àwa náà ń gbọ́ à

ọlọ́run ní ẹnìkan kan kìí ṣe olùgbàgbọ́ òdodo yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé tán bá dárúkọ ọlọ́run tó bá dárúkọ ọlọ́run wajilat qulubuhum ẹ̀wá rírì ó mọ̀ kàn wọ́n tábà wá káyọ̀ ọlọ́run ọba sí wọn létí ìmánì wọn lékún sí olúwa ẹlẹ́dàá wọn ni wọ́n bá dúró tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá à ń gbọ́ àwọn àdìsá nàbì sallallahu alaihi wasallam tá à ń gbọ́ ọba máa lápá lára wa ẹ̀ka yẹ ìmánì wa o ẹ̀ka yẹ ìmánì wa o ọ̀rọ̀ kan náà táwọn ń kà yìí náà làwọn sàhábà gbọ́ tó fi yí padà tí wọ́n di èèyàn oríṣi mi nípa ìmánì tó ga tí wọ́n dẹni tó náà wọ́n bá gbé sí àyè àpọ́nlé ńlá nítorí pé wọ́n tẹ̀lé tí wọ́n gbọ́ wọ́n fi ṣèwà o kí ló sà wa à ń gbọ́ à ń gbọ́ lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ lẹ́nu èèyàn púpọ̀ ṣùgbọ́n gbogbo ń tà ń gbọ́ yìí kò dájú pa ń lò ìdí nu tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam sọ pé wal qur'anu hujjatun laka aw alayk nínú kálukùránì kọjá àwíjàre fún wa ni o àbí kó di ìbàlẹ̀jọ kọ́lọ̀ mẹ́sẹ̀ ní ìbàlẹ̀jọ fún wa tọ́lá ń ké à ń ka à tẹ́lẹ̀ àyà kan lọ sọ̀kalẹ̀ yìí Abu Talha dìde àbí wọn náà ti gbọ́ ayé nìsín lan tanalul birra ó lè rí oore tó pọ̀ ó lè rí oore tó pé gbà lọ́dọ̀ Allah oore tó pé bí ìkẹ́ Ọlọ́run bí ìyọ́nú rẹ̀ àti àlìjánná rẹ̀ hatta tunfiqu mimma tuhibbu ṣáájú kó tó di pẹ́ ńná nínú tẹ́yìn nífẹ̀ẹ́ sí. kí lè léyìí ṣe fún wọn ní ìsìngbà tó gbọ́ so ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣirò lórí rẹ kíni àti kíni àti kíni nínú tí wọn náà nífẹ̀ẹ́ sí lọ́fẹ́ nání. èwo àti owó àti owó àti owó ló fi sọwọ́ sẹ́ni tó dún pọ́n sẹ́ni tó ní bùkátà sí jù ọ́ lọ nínú àwọn mọ̀lẹ́bí rẹ gan nínú àwọn àyíká rẹ nínú àwọn àbátan rẹ àwọn ẹni tí yà jẹ tún ò sì rẹ́ni fẹ́ tún ò rẹ́ni kẹ́jọ́ lọ bá tó sì mọ wọn tó dá wọn mọ dáadáa àmọ́ tó ṣe pé ńgbà tí wọ́n ti lówó òòpọ̀ ọ̀rẹ́ nìkan má àfiwọ́ àfìyàwó àtàwọn ọmọ rẹ àfiwọ́ àfìyàwó àfàwọn ọmọ rẹ nítorí pé olówó òfowó òfin mẹ́bí òfin mara òfin màyíkan ìyàwó ti mú ọ sá fún gbogbo mọ̀lẹ́bí ìyàwó mú ọ sá fún gbogbo ara ọkọ mi ọkọ mi ọkọ mi ńníkíni kótójọkọ rẹ bọ́mọ ẹnìkan ni kótójọkọ rẹ ṣebí bọ̀dọ̀ ẹnìkan ni kó tó jọkọ rẹ ṣebá burú ẹnìkan ni kó tó jọkọ rẹ ṣebá burú bàbá ẹnìkan ni kó tó jọkọ rẹ ẹbẹ́ gbọ́n bàbá ẹnìkan ni kó tó jọkọ rẹ ẹbá burú àtẹ̀gbọ́n àyà ẹnìkan ni áá dẹ̀mọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn náà wàá jẹ́ kóbìnrin ọgbà sẹ́rìn mọ́ lọ́wọ́ wọn á jẹ́ kóbi tó bá darí rẹ̀ sí i ó tún máa béèrè mọ́mì eh, brọ́dà mi tó tẹ wà ní Port Harcourt ó ń béèrè pé kí n ràn lọ́wọ́ kí ni mọ́mì rí sí mọ́mì báwo ìyàwó rẹ̀ náà nù ká mọ́mì ó dàbí àtàtà fáwọn máa dá ni pé mami kí ni mami wọn ò tí ní omi náà bá tì ọ omi mami kọ so wọn náà lọ́wọ́ a máa wá dikéètì fọkọ ẹ a lè fún a lè fún three thousand rọmọdún bọ three thousand. sábà ni wọn pè yín wọn fẹ́ náwó kárí mi àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin so ó lè kó ná three million mọ̀lẹ́bí ń bẹ létí bí ń pa ìbátan ń bẹ tíya ń jẹ gbogbo àwọn àyíká rẹ wọn ò tí ẹ gbọ́dọ̀ sọ pé ẹ tàn pẹ̀lú ẹlòmíì níbi tíya ń jẹ wọn dé tó sì yẹ kó rí Abu Talha gbéra ó dìde wọ́n tó fẹ́ sórí rẹ̀ àwọn àpèjúwe tó dáa lọ ń gbọ́ yìí o ọdọọdọ anabi Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe bí tiyín tẹ́ẹ̀kẹ́ yìí náà lọ sọ́dọ̀ àwọn àfa ṣébó gùn lẹ́yìn bá lọ ogun lẹ́yìn bá lọ ó lè ní bàbá kí láti ṣe o torí ibi tó ta tiẹ̀ ń gbà yọ ní ìṣó sún mi o ẹ ìtẹ́ fún mi nítorí kò sínú pẹ́nìkan ọlọ́bọ́lùmọ̀kan pé ẹ dákun ọlọ́run fún mi lówó alhamdulilayi ẹ dákun ń bomole náà gbà wọ́n fẹ́ sóríire bóyá wọn mọ̀ wá látọ̀ lálọ subhanallah ilaahu. tó báyà bíi tiwọn náà sì kọ́ <laughs> nítorí tó lówó kan bá sọ bẹ́ẹ̀ lọ sọ bẹ́ẹ̀ fún ẹnìkan tó máa kí ó pé olówó ojú ọ̀nà olólùgbà ọkọ̀ sèmi lólówó ni o o rò kó yọ bẹ́ẹ̀ni bá lówó tán ẹ̀yìn ìgbà láwa máa wá bolóòtú náà sí bolóòtú náà sí. ọlọ́run ṣàánú wọ́n jẹ́ pé wọ́n máa fi kó bọ́yọ̀ fún wa ni. Abu Talha bá gbé ọdọ́ dà nàbì Muhammad sallallahu alayhi wa sallam. Faqala ya Rasulallah, inna Allah ta'ala anzala alayhi. Lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun. Ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam, ọlọ́run ti sọ àyà yìí kalẹ̀. Pé a lè rí dáadáa tó pé tọ́pọ̀. A lè rí gbà lọ́dọ̀ Allah. Ṣáájú kótó dípà ńlá nínú ta nífẹ̀ẹ́ sí. Nítorí ànábì létí. Wa inna أحب مالي إلي بيراحة. àti pé dájúdájú eléyìí tèmi nífẹ̀ẹ́ sí jù nínú àwọn dúkìá mi òun náà ni ọgbà bẹ̀rọ̀hà ọlọ́run sì ti ní a lè rí oore tó pọ̀ tó pé gbà lọ́dọ̀ òun ṣáájú ká tó ná nínú tá a nífẹ̀ẹ́ sí. èyí jẹ́ nínú owó mi tí mo á nífẹ̀ẹ́ sí jù owó tèmi tí mo nífẹ̀ẹ́ sí jù tí ò síyèméjì ń bẹ òun náà ni bẹ̀rọ̀hà ṣé ètò yẹn nífẹ̀ẹ́ sí jùlọ lọ ní àná ni àbí ètò yẹn nífẹ̀ẹ́ torí pé lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun ẹ lè rí dáadáa tó pọ̀ tó pé gbà lọ́dọ̀ Allah ṣáájú kẹ́ tó máa ná nínú tẹ́ nífẹ̀ẹ́ sí kì í ṣe nínú tẹ́ nífẹ̀ẹ́ sí jù ẹ wá wo sọ̀hábà ńgbà tó ń fẹ́ sí ó ní bayraha òun lówó mi tí mo nífẹ̀ẹ́ sí jù. torí àìwá anábì sallallahu alaihi wasallam wa innaha sadaqatun lillahi ta'ala ó ti di sàrà àti mo ṣe fọlọ́ọ̀ mo filẹ̀ fọlọ eléyìí wọ ní bá pè ní wọ ìyẹn ní pé ìpìlẹ̀ rẹ̀ mo bọ lọ àǹfààní rẹ̀ mo bùnyàn ẹ máa ná lójú ọ̀nà lọ èèyàn kọ́ máa ṣàǹfààní bẹ́ẹ̀ àmọ́ pìlẹ̀ rẹ̀ tọ́lọ̀ ni wọ́n yìí tà wọ́n yìí jogún rẹ̀ o sì lè bùnyàn. wọ́n dàbí tíra tí wọ́n kó ránṣẹ́ tí wọ́n sọ pé waqfun lillah kí ló dé tá a bá lórí igbá nàìjíríà lẹ́wù <laughs> wọ́n pe nǹkan waqfu wọ́n tà wọ́n ní kò sí tá lè ta náà so ọ̀wọ́ sáǹpù ọ̀wọ́ amọ̀ ah, alọ́ọ̀ni ọlọ́ọ̀ni torí pé tọ́lọ́ọ̀ni kò sí tà àǹfààní rẹ̀ wọ́n bùn yín òun gángan fúnra ara rẹ̀ tọ́lọ̀ ni. akramakumullah ó ní ó ti di tọ́lọ́ apá kan náà àwọn olùmọ̀ sọ pé ajẹ́ pé waqfa àbí tamlika mo bùn ọlọ́run àbí òun gángan gángan fúnra ara rẹ̀ mo bùn ẹni tí ọba tọ́ sí kó fi ṣe ń tọ́ba wò á nípa rí. tọ́ ọ̀rọ̀jò birraha wọ́n kan kí ọlọ́run ọba ẹlẹ́dàá kó forí rẹ̀ sẹ́mi wa ẹ̀san rẹ̀ mo fẹ́ kó pamọ́ sọ́dọ̀ ọlọ́run kó fún mi tó bá dijọ́ gbé nígbà òkèèyà inda Allah ta'ala lọ́dọ̀ ọlọ́run ọba tó ga. fada'aha ya Rasulallah haythu araka Allah. ìlànà nàbì sallallahu alaihi wasallam fi síbi tọ́lọ́run ọba bá ní kò fi sí. na ibi tọ́lọ́run bá ní kò ọ̀nà sí. ẹ lò ó ibi tọ́lọ́run bá fi hàn yín pé kẹ́ lò ó. ọ̀sọ̀ fún ànábì báyìí tó bá gbá ànábì gbà bá àwọn yóò máa jẹ́wọ́. so ṣùgbọ́n kí lànàbì wá sí ànábì kẹ́ فقال رسول الله صلى الله عليه وآله وسلم بخل آه أتيتا أدور إليه ولا أنت أما وين لا تفي يعلنها nígbà tí n téèyàn ṣe bá ga tó tóbi. bákan adúrú eléyìí. tọ́ ó túmọ̀ sí pé tí nǹkan kan bá yáyàn lẹ́nu téèyàn bá fi hàn pọ̀ yáyàn lẹ́nu kò sí ní tó burú ń bẹ̀ níwájú ẹni tó ṣe nǹkan tá a bá ti mà wípé ṣíṣe àfihàn ìyàlẹ́nu wa kò ní pẹ́tàjẹba. pé èmi ni mo tó báyìí ànábì gan fúnra rẹ̀ ó yàlẹ̀. sẹ́mi pé yín fìtínà ni. so àmọ́tẹ́ bá ti mọ̀ pé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ kò ní kẹ́tàjẹ kárí mi ò ní bàtẹ́ rẹ̀ jẹ́ ṣùwàlà. dhalika malun rabih dhalika malun rabih owó yìí owó tí yóò mú ọ jèrè púpọ̀ lọ́dọ̀ ọlọ́ni yóò mú ọ jèrè púpọ̀ sọ́dọ̀ ọ̀lọ́ fàáìl bí màánà màfùrù wọn sọ pé rọ́ọ̀bẹ ayé màrúbù ṣùntì owó yìí jẹ́ owó tó yẹ pé ó jèrè tó pọ̀ lára rẹ̀ ó jèrè tó pọ̀ lára rẹ̀ ìyẹn ni pé látàrí pé olófin ṣe ìtọrẹ ìyẹn ìbéèrè tí wọn wá ń mú jáde tó ń wákò rẹ wọn fẹ́ fún yàn lówó wọn wá wákò wọn wá wàzó wọn wá ó ní bí wàzó máa ṣe rí lọ́wọ́ ó wá mú jáde wàzó twenty naira jọ wàzó lọ́ba mú twenty jáde pé ó ní bínú ni o òbúrò ìtọ́lọ̀ ó ṣe fún wa náà ò ní bínú ni torí pé <laughs> ó lè fún ní fifty thousand ọwọ́ á fún twenty naira èyí tí ọlọ́ ó ṣe fún wa náà má bínú o tó wájú ẹ bó ṣe jẹ nítorí pé àwọn olùmọ̀ lẹ́ẹ̀bà ti ṣe wí wọ́n ní máa ń tọ́sọ́ dàkọ̀ bìnàfíìsì fàáza bìnàfí gbogbo ẹni tó bá fi nǹkan tó wọn tó bá fi ṣe sàrà èrè tó náà jẹ yóò jẹ ti òǹtọ̀ wọn tán ọ̀pọ̀lọpọ̀ sẹ́mẹ́rìntì máa kọ́ ànábì ni mo ti gbọ́ ń tọ̀ sọ oníkíní náà síbi tọ́lọ̀ ń bá fi hàn mí. wọ́n ní ọ̀rọ̀ ntẹ́mi wá rí àǹtẹ̀jọ́ alẹ́ ha fi ọkọ̀rọ̀ bí yìí ó náà ní pé owó yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́nà lé lórí ọ̀lọ́. sàrà yìí mẹ́jọ jẹ́ pé tọ́lọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ló kù. ajẹ́kó ti kú òun fẹ́ kẹ́ wó mọ́ṣáláṣí ṣe wá kọ́ńrú kíkọ́ kan tí ọ́ èyàn ó ti bẹ̀ gà àmọ́ṣáláṣí kò nídìí kápọ̀ ha torí pé àwọn afẹ́ máa sin lọ́n bẹ̀ nìfà èsì pé afẹ́ kọ́ kíkọ́ kẹta àríwú ẹ̀ torí ẹ̀ owó tẹ wá gbé wá yìí báyìí sí ìyá ọmọ jẹ́ nìkan kánú àwọn fámìlì yìí òkè àwọn àbátan àwọn àyè kan àwọn mọ̀lẹ́bí yìí ah ẹ́ ní tá a mọ̀ gbogbo wọn wà lóòkè ẹ lọ lóòkè hmm, ẹ bá dé lóòkè lọ́ọ̀kẹ́ bèrè àwọn aráàlú òkè ẹni tí a bá ń jẹ ẹ fún wọn lówó tẹ mú wá láti ìlú sàlẹ̀ ẹ pín fún wọn. àmọ́ rọ̀ pé ẹ lọ fi kọ́ mọ́tíláṣẹ́ wó mọ́tíláṣẹ́ ó kéde àpapẹ́ wó mọ́tíláṣẹ́ dáadáa tẹ́ fẹ́ ṣe yìí náà ẹ ní withdraw rẹ̀ àmọ́ mọ̀lẹ́bí yín. ọ̀pọ̀lọpọ̀ olówó ojú wọn máa ń fọ́ sí mọ̀lẹ́bí wọn ọ̀pọ̀lọpọ̀ olówó wọn ìfẹ́ rí wọn ìfẹ́ rí bàtà wọn. ó dàbí ẹnìkan ni ó ní àwọn ti pín gbogbo zakat owó aṣẹ́kùyè kan so owó tó ṣẹ́kù yẹn so àwọn àwọn ní lọ́dọ̀ àtẹ́wọ́ pé ẹnìkan sì ní lọ́dọ̀ rẹ̀ nílùú kan yìí bí àwọn fẹ́ kó ra mọ́tò fún wa láti máa pèpè lọ sí jẹ́ Islam tàbá dé Ògbómọ̀ṣọ́ níbà so ni wọ́n sọ pé ah láti ra mọ́tò tó kún bọ ní ìsìn bọ́ọ̀sì yóò tó yí bá mú mi mà mí fẹ́ máa yí fẹ́ fẹ́ rà á kàn fẹ́ pé kẹ̀fì dá sí tọ́lọ́ mí ìsìn fẹ́ gbowó mọ́tò náà nìkan tó bá sọ pé àbí owó zakati táwọn yọ ó kúye báyìí o owó tó sàn níjọ yẹn ó lè ra mọ́tò jù bẹ́ẹ̀ lọ ó kúye báyìí ṣé àbí kò ń kó alẹ́ mi ò fẹ́ gbowó lọ́wọ́ yín mọ́tò táwọn fi dáwà tẹ́yìn ọmọ gbalada ibà láti máa rọpò so tẹ́yìn náà tẹ́sí máa gbalada là ń fẹ́ so lọ́ba sọ fún ẹni tó sùn mí lọ yẹn pé bóò ni ahaj ṣé kò ń kó owó yẹn wá ni ìmọ̀ ni owó zakati ẹ̀ lè fi ra eléyìí owó zakati kọ́lẹ́ ni wákù mo bá ṣàlàyé fún un so ẹni tó wá sí mi lọ yẹn wá tẹ̀ mí malẹ̀ olówó sí lòun náà wá tẹ̀ mí malẹ̀ tẹ̀ mí malẹ̀ kí ló dé tẹ̀sẹ̀. àwọn bàbá wọn ní káró sọ mẹ́tì káró dì má sọ. èyí sì ń lo burú àní kìdí ọ̀sán mẹ́tì ṣe kí ni ó bá gbé wò àti wákùkù àti zakatu àti kéde. àní àwọn ti gbowó. ọ̀rẹ́ àmì ìfẹ́ owó kówó èmi ìsìwá gbowó lọ́dọ̀ rẹ̀ àní kọ́ ra mọ́tò. ṣùgbọ́n ìlọ yẹ kí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn kan jẹ́ ẹ má jò lójú kòkòrò sí bẹ lọ́wọ́ àwọn ẹ̀yin gáìdì wọn ni ṣé nǹkan báyìí fún Islam ó mí ń fẹ́ fúnra mi ṣé fún Islam tọ̀. ìgbà tí olówó yìí wá sọ pé à ah, nísìnyí owó tó ní olè náà lélẹ̀ yẹn tẹ́ bá sì ní kó lè mú a pé inṣàlá àtọ́nà owó bá sì mú ní tọ́lọ̀ǹba ni kò sí. kì í sì sẹ́yìn nìkan là ń approach ọlọ́run lè ní kẹ́lòmínú ò ti ṣe so wọ́n á ní ah, irú owó yìí kódà àwọn ti pin fáwọn aláìní tágán wọn ọmọbùnmọ́ ni ah, kò sẹ́ni tí à ń jẹnu fámìlì yìí bí tí mo lọ kò sẹ́ni tí à ń jẹnu fámìlì lọ́ba jókòó lọ́ba ronú lọ bí ìṣẹ́jú méjì wàláhì ó ní mo gẹ̀ẹ́tì ó ní nínú fámìlì àwòsàn wọn àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tí à ń jẹun ní àyìn tẹ́ máa ṣe fáìlì bá a ṣe lọ́nu. torí àwọn olówó jẹ́nẹ́rálì tó máa ti lówó wọn ìfẹ́ nítorí pé àwọn náà máa wò pé tẹ́ bá súnmọ́ wọn wọ́n máa miscalculate yín wípé bóyá torí owó àwọn ẹ̀sẹ̀ ń súnmọ́ àwọn. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó àwọn olówó wọ́n máa lé màlẹ́bí jìnnà tó bá ti rí tẹ́ ń bọ̀ yóò ti máa rí yín látòkè yóò ti sọ fọmọ kọ́ lọ lọ́ọ̀kì main gate so tẹ́ bá kalẹ̀kùn kalẹ̀kùn tẹ́ bá kó dáhùn ti tú jáàtù wa lọ gbọ́ sẹ́nu eyín jáàkì. ṣùgbọ́n sì lè gbogbo ìjìnà rántí mọ̀lẹ́bí rẹ̀ anábì sallallahu alaihi wasallam ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní kò ọ̀nà lé lórí. anábì ń kọ́ alẹ́ kọ́ ni ẹ̀yin tó yẹ ti lówó tán ẹ̀ rántí mọ̀lẹ́bí yín má ẹ̀ rántí iye kan yín má ẹ̀ rántí ìbátan yín má. Abu Talha wa ni af'alu ya Rasulullah máa ṣe bó ti ṣe wí ìrẹ anábì sallallahu alaihi wasallam Abu Talha radiyallahu anhu ó sì pín fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ìyèkan rẹ̀ wa bani ammi àtàwọn ọmọ àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá rẹ̀ ó pín fún wọn. ó wá nínú àwọn hadith kan wípé nínú àwọn ẹni tí Abu Talha tó pín owó yìí fún òun náà ni Ubay ibn Ka'b ọ̀kan nínú àwọn táwọn Nabi sallallahu alaihi wasallam ni wọ́n má al-Qur'an kejì Hassan ibn Thabit tó akéwì fanabi sallallahu alaihi tó máa ń fẹ́ wí rẹ̀ ànábì àtẹ̀sùn Islam bákan náà ọmọ ẹ̀yà rẹ̀ àti ọmọ ọmọ ìyá rẹ̀ tó gbogbo àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn ẹni tó pín dúkìá yìí fún. kódà wọ́n ní ìgbà tí wọ́n fún Hassan ibn Thabit ní ìpín tiẹ̀ nínú ọgbà tá à ń sọ yìí báyìí ó tà fún Muawiya tòyí túmọ̀ tá a fi sọ pé mo fi sílẹ̀ fọlọ́ kìí ṣe wọ́pù mà ó ti di tẹ̀mílẹ̀ mo bù wọn torí tọ́lọ́ ni. tọ́ Hassan ibn Thabit ìpín tiẹ̀ ó tà fún Muawiya ibn Abi Sufyan bi mi'ati alfi dirham ní hundred thousand dirham hundred thousand dirham sẹ́bẹ̀yìn máa yẹ dirham téèyàn ní tó fi yọ zakat two hundred dirham lèèyàn ní tó fi yọ zakat two hundred dirham lówó tó kéré jù téèyàn fi yọ zakat wọ́n wá ta ìpín ti Hassan ọ̀tà fún Muawiya ní hundred thousand dirham wàláhi kìí ṣe owó kékeré kìí ṣe owó kékeré rárá. wọ́n wá ní Ubay ibn Ka'b àti Hassan ibùnú sáàbì kí ló pa wọn pọ̀ pẹ̀lú Abu Talha sẹ́wọ̀n kó Abu Talha ayíkókò rẹ̀ ní Zayd ibùnú Sahl eléyìí sì ń jẹ́ Ubay ibùnú Ka'b eléyìí ń jẹ́ Hassan ibùnú sáàbì wọ́n ní innama yajtami'ani fil jaddi sáàbì gbogbo wọn wọ́n pàdé pẹ̀lú Abu Talha ni lára baba ńlá àwọn keje lára baba ńlá keje ló pa wọn pọ̀ mọ̀lẹ́bí rẹ̀ náà wọ́n jẹ àwọn ni wọ́n pín dúkìá yìí. sórí àkọ́rọ́mọkùnmọ́ wọn ilé jẹ́ ń bẹ̀rù kọ́lá abu talha af'al ó ní máa ṣe bẹ́ẹ̀ ó sì pín fáwọn mọ̀lẹ́bí àti àwọn ọmọ àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá rẹ̀ eléyìí fi hàn wá pé àwọn sọ̀háàbà àyè tó ga iná làyè àwọn sọ̀háàbà ẹ wo báwọn sọ̀háàbà ní àti ṣe máa ń yára níbi àti ṣe dáadáa wọ́n máa ń yára níbi àti ṣe ní tí ó mú wọn sóríire láyé àti lọ́la qiyam wọ́n ní abdullahi ibn umar radiyallahu anhuma tí nǹkan kan bá ti lè wù tọ́jọ́ lójú nínú dúkìá rẹ̀ tó di pé ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ máa ń gbogbo wa ọ̀rọ̀ máa ń gbogbo wa pé ah, owó tí mo ti gbà ń jẹta à ah, owó tí mo ní bí báyìí ah, Abdullahi ibn Umar yóò sì rọra mu yóò lọ fi ṣe sàrà nítorí ti wù ú jù tọjọ lójú tí rẹ ti rọ ma yóò rà lọ fi ṣe sàrà subhanallah kí ló dé tó fi pé nǹkan yẹn ẹ lọ fi ṣe sàrà wọn ní ibn Umar yóò máa sọ pé ó wù mí wípé kí nǹkan yẹn lọ síwájú lẹ́dẹ̀ẹ́ mi kó kọlọ tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ mi kó tó di pé mo dé ìyẹn ni pé tí mo fi ṣe sàrà mò ń retí àti lọ bá lọ́la gbẹ̀ndẹ̀ kìyàm. síbẹ̀ yìí mọ̀ wípé nǹkan tá a bá ti bùn yàn òun ni tiwa níta di wọ́n mọ̀ tá a wo wọ́n mọ̀ kìí ṣe tiwa nítorí pé ntí ọ̀tàn ntí ọ̀tàn àwa náà ti tàn. bákan méjì sì ni dúkìá nínú kọ́ tán káwọ̀ tó tán àbí káwọ̀ tán kóhun tó tán gbogbo èèyàn láyé bá ṣe rí nu gbogbo owó gbogbo ọláyòdò àtùjọ gbogbo olówó ayé ẹgbẹ́ wọn lórí àtẹ̀tìmọ̀wé ẹ̀rí pẹ́ lómi nu wọn owó rẹ̀ tán kó tó kú ẹlòmíì òun lọ tán láì jẹ́ kówó tán tó méjèèjì náà ó túmọ̀ sí pé á padà tán náà owó wọ́n àwa náà tán. tábà wá wo wọ́n mọ́ owó ilé ayé tí máa tán àní rọ́nà láti fi ṣe nǹkan tó jẹ́ pé yóò ṣe sábàbí tá fi rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa léyìí túmọ̀ sí pé ká náwó wa lórí mọ̀lẹ́bí ìyèkan ara ìbátan wa ńlọ́lọ́lá jù ńlọ́lọ́lá jù kò bá jẹ́ mọ̀lẹ́bí tọ́jú ọ̀ràn yẹn ká náwó lé lórí bíi bàbá wa bíi ìyá wa àbáwọn ẹni tí kìí sọ̀ràn yẹn pé ká náwó lé lórí gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbọ́n wa àbáwọn àbúrò wa tó ń bẹ nípò pé ká ṣàánú wa ká ná wọn lórí ọlọ́lá púpọ̀ ọlọ́lá púpọ̀ tó a sì ti mà wípé owó wa lódodo òun náà lè tá a bá ti ná owó wa lè tá a bá ná pàápàá jùlọ tá a ná sọ́nà tó dáa owó tá a ná tá a fi ṣe dáadáa owó tá a ná tá a fi ràn yàn lọ́wọ́ owó tá a ná tá a fi rẹ nìkan lẹ́kún owó tá a ná tá a fi ṣàtìlẹ́yìn owó tá a ná tá a fi gbé ẹ̀sìn wa ẹ̀sìn Islam tá a fi mú lọ síwájú. anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan anabi dé ọba kó àwọn aráalé òun wọ́n ti pa àgùntàn ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo àgùntàn tí àwọn aráalé anabi pa yìí wọ́n ti fi ṣe sàráàtì nítorí wọ́n á ṣẹ́kù òun náà ni èjìká àgùtàn ibi èjìká rẹ̀ nìkan ni wọ́n ṣẹ́kù torí pé ibi táwọn nàbì sallallahu alaihi wasallam ó fẹ́ràn apá àgùtàn ní jíjẹ ibi èjìká wọn wá ṣẹ́kù anábì wá dé anábì ni ma baqiya minha nínú ṣẹ́kù nínú ẹran àgùtàn tẹ́lẹ̀ pa Aisha radiyallahu anha ó ní ma baqiya minha illa katifuha nǹkan kan ṣẹ́kù nínú ẹran àgùtàn àfi èjìká rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó wá ní baqiya kulluha baqiya kulluha ghayra katih gbogbo ẹ̀ pátá lọ́sẹ̀kù èjìká tẹ lọ́sẹ̀kù ní ọ̀sẹ̀kù. yẹn kí gbogbo ẹ̀ tẹ́ ti fi ṣe sàrà kò gbé àmì ìtawọ̀ jẹun ẹ̀ ó ní òsì ẹ ti mọ̀ tẹ́ ti fi gbogbo ẹ̀ sí sara. subhanallah. síbẹ̀ sẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ ká pé <laughs> ká pé ẹ ti ra àgbò kankanlẹ̀ ẹ wá fẹ́ pé kó wọ́n pa á lẹ́dẹ̀ yìí fẹ́ lẹ́lẹ́ bísímìlà àwọn bá dùn náà tó máa dùn bí títí ń kún àwọn aláìní alùpùpù bá ń yọjú pé alhamdulilá àti jẹran ti pẹ́ àti rí tẹ́ ń pẹ́ran wọn ni ẹ̀yin ẹgbà ẹ̀yin náà ẹgbà ẹ̀yin náà ẹgbà ẹ̀yin náà ẹgbà ilẹ̀ bá da ẹ̀yin wá dé ọmọ wa ní bó ti ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ní à ẹ̀ sí pèlí ẹ̀sẹ̀ ńjọ́nà <laughs> nítorí pé báwo lẹ̀ sí ṣe dùn àwa láti báwo lẹ̀ sí ṣe dùn àwa láti ọgbọ́n tánà fi sọ nígbà tá a bá fún àwọn èèyàn tá a ṣe kí ni oní ọ̀sẹ̀ kù kí ni ká láti fi làwọn kà ní. alẹ́ ẹ̀rọ mo lọ gbẹ nbọ <laughs> lẹ gbẹrẹ. ó fi hàn pé máa ní àwọn èèyàn ó lè bàjẹ́ ẹ̀hìn náà láti sọ pé kì í ṣe pé káàkiri máa gbọ́rọ̀ lọ ká máa gbọ́ ń gbọ́ pé àtúgbọ́ rí àkọ́dá àtúgbọ́ rí ẹnìkejì. àwọn sọ̀hábà kì í ṣe pé wọ́n kó màá jọrẹ gẹ̀dẹ̀ àmọ́ àmọ́ ẹgbẹ́ tí èèyàn bá ti lò bí aláìmọ̀ kankan lè yẹn máa jọ torí kò kúkú lò. rí ẹ a rọ àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam bí gbogbo àwọn nǹkan táwa náà ń gbọ́ tọlọ́kan ọ̀jọ̀kan nípa ẹ̀sìn wa ẹ̀sìn Islam àtàwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú rẹ̀ à ń kọ́ láti inú Al-Qur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam àtàwọn ìta ń kọ́ nínú ṣẹ̀ríà ẹ̀já gbìyànjú láti máa mú lò ọlọ́run ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ láti borí ìwà ahun àti ìwà pàápàánàmọ́tọ́rọ́ ti ń bẹ nínú ẹ̀jẹ̀ kálukú wa kó lọ́wọ́n bá kó jẹ́ kí a lè máa ná nínú tọ́lọ́wọ́n bá fún wa kó lọ́wọ́n wá sórí ayé àti tàkìyàmà fún gbogbo wa. ilé ìjẹ́bi tí a dá ìdánilẹ́kọ̀ọ́ wa tòní tá a dá dúró ọláìlẹ́dàá wa ó gbà fún wa. Àmín. Jazakum Allahu wa ahsana Allahu ilaykum. Náà a ti ní àwọn béèrè bíi mélòó kan bíi. Náà àkọ́kọ́ oníbèrè ń wọ́n ní tí ó bá ṣẹlẹ̀ wípé èèyàn ní àwọn ìbátan jìnnàjìnnà tó ṣe wípé lódodo ó súnmọ́ kí wọ́n ní bùkátà tó ṣùgbọ́n àwọn tún ní àwọn ẹni tí ó ń gbé àdúgbò àwọn tó ṣe pé àwọn náà ní bùkátà tí wọ́n sì ń wo àwọn pé bóyá bàbá yóò náwó sáwọn tó lẹ́yìn táwọn ti fún àwọn ìbátan tó súnmọ́ àwọn wo ni káwọn wá fún ṣé àwọn alásùnmọ́ tán alábàágbé àwọn yẹn ni àbá àwọn ìbátan jìnnàjìnnà. alhamdulilayi a rí i pé eh, tábàlà fẹ́ sànú àwọn ìbátan wa àwọn àyíká wa àti àwọn mọ̀lẹ́bí wa á lè ṣàánú wọn tán so ìwọn bàtà bá lè fún wọn náà lá fún wọn àmọ́ pé tí wọ́n bá ti fún àwọn bàtà mi tán tí wọ́n bá ti fún àwọn yìíkan mi tán ta ló tún kàn ó lè fún wọn tán ó lè fún wọn tán so àmọ́ tó bá ti ṣàánú wọn débì kan kò sí nǹkan tó burú kó tún fún àwọn alábàágbé rẹ̀ náà. naam oníbèrè ni àwọn náà ń bèrè láti Èkó wọ́n ní nígbà tí ẹ̀ ń ṣàlàyé nípa wípé àwọn tí ó bá ní bùkátà tí wọ́n sì lè tọrọ wípé aláìní ni wọ́n kéèyàn bùn wọn pé ṣe eléyìí ń tọ́ka sí wípé kéèyàn fún àwọn oníbàárà náà ní ọrẹ. alhamdulilayi ó ń bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé tí ò bá ní kò ní lè kóra ró níbi à ń ṣèbéèrè ó sì ń bẹ nínú ẹni tó jẹ́ pé tí ò bá ní tí ò bá ní kò ní béèrè lọ́dọ̀ ẹnìkankan so náà lọ́lọ́wọ́n bá ẹlẹ́dàá sọ pé lissa'ili wal mahrum àwọn múmi ni máa fún àwọn ẹni tí wọn ò ní nínú dúkìá wọn ẹni tí ń béèrè àti pé àìbéèrè ni máa mú pàdánù ẹni tí ó sànù islam kò fara mọ́ ṣe bára islam fara mọ́ ká máa wá tẹ́wọ́ ká pé kí wọ́n fún wa nítorí àwọn oríṣiríṣi خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده أني أوسيس قجان ككاري تدن بين كتسوي كيسي أووري لكوسي رفن كين يجنو كنون رني ما النبي داود عليه السلام إنه سووري نتنجي سوى تجي هذا جانبي النبي صلى الله عليه وسلم يوى تورو لدوري إيه لونين بلا قولة وني أنسي تنفي يبال wọ́n ní kọ́ lọ rà á bí kọ́ lọ́ọ́ máa fi ṣẹ́ ó pé ju kọ́ tẹ́wọ́ sáwọn fi hàn pé èèyàn ò tọrọ yóò fi di wípé gbogbo bá sí ẹran ojú rẹ ní ọ̀tà lọ́wọ́ àwọn àjọ gbẹ̀ngàn ìpèyàmà tí ò ní kankan tí ò ní sí bá sí kankan lójú ẹ̀ ìbára ṣùgbọ́n ẹni tí bùkátà wà fún bá béèrè lọ́dọ̀ wa láì bára ó lè ràn lọ́wọ́ àmọ́ torí kó lè bá àjẹm tí ó parun tí ó parẹ́ ẹ má fún ní bára kó ń bára ò lè bá wá sẹ́mi ṣe a sì ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ń bára wọn ò máa ṣe nítorí ìpájú wọn ò máa ṣe nítorí pé wọ́n ń wó oúnjẹ tí wọ́n jẹ àwọn ti sọ ti sẹ́ni. oníbèrè ní àwọn bèrè láti ìpájà ní èkó wọ́n ní kẹ́ dákun báwọn ṣe àlàyé pé ní mọ́ṣáláṣí àwọn pé nígbà tí ọ̀rọ̀ kòrónà ti bẹ̀rẹ̀ àwọn ti ti mọ́ṣáláṣí pa lẹ́yìn ìgbà táwọn olùmọ̀ ti sọ wípé ó tọ́ kí èèyàn ṣe bẹ́ẹ̀ gbé ṣùgbọ́n àwọn jọ̀mọ́ ń da àwọn láàmú pé gbogbo àwọn mọ́ṣáláṣí tó kù ládùúgbò àwọn ṣì ń bá àwọn sọ̀làwà àti wọn lọ́nu masjid àwọn kan ni wọ́n wá lọ ń ṣe sọ̀lá àti wọn ní ìta pé bàbá tó wá ní mọ́ṣáláṣí ti wá ń da ìmọ̀mù iná láàmú pé kí ni kí ìmọ̀mù ó ṣe pé kó gbà tí wọ́n lẹ́nu kó ṣí mọ́ṣáláṣí padà ní àbíbáwò. alhamdulilayi tí wọn bá ṣí mọ́ṣáláṣí padà tó sì dájú wọn ò ní pọ̀ tayọ iye èèyàn tí ìjọba ń sọ wípé àwọn ọ̀fẹ́ káwọn èèyàn tí ó péjọ sáyè kan náà jù bẹ́ẹ̀ lọ tó bá pa balẹ̀ rí control tí ò ní wá jẹ́ pá pọ̀ débi pé ọlọ́pàá sọ́jà kan tí ọmọ etí kàn yóò mọ wá mú kòbókò yóò mọ wá nà àwọn èèyàn yóò wá padà wá di pé ibi tá a ti ń ṣẹ̀sìn ni wọ́n ti wá máa fi wá ṣẹ̀sìn tó tá a ti lè garanti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí. ẹ lè ṣe ọmọ àṣìṣọ́lá àmọ́ lọ́nà tó fi jẹ́ pé àwọn èèyàn tó mọ̀ wá àti táìmù wọn ò ní pọ̀ ju nọ́mbà lọ. lẹ́yìn náà kìí ṣe pé bóyá nǹkan tí wọ́n ń sọ bóyá wọ́n fẹ́ dí wa lọ́nà àti sílọ̀ wa kò sí ẹni tí wọ́n bí da tó lè dí wa lọ́nà àti ṣe Islam wa kódà wọn ò ní bì. àmọ́ nǹkan tí wọ́n ń sọ náà ni pé torí àǹfààní wa ni nítorí tá a bá ń fetí pàlàbà tí wọ́n wí tá à ń pè ẹ̀ àrùn yẹn kò sí járe àrùn tí máa ń pa àwọn olówó ni àwọn òsì lówó àwọn òyìnbó ní máa pa ìlú tó tutù ìlú olóoru tiwa èèyàn kàn kú tu ẹni nítorí pé ó ṣeé ṣe kọ́ pé inú àwọn èèyàn tẹ̀ ń jọ ń péjọ síbì kan náà ó wà lára rẹ̀ ẹ sì gbọ́n nǹkan tí wọ́n sọ pé ó ṣe máa ń tàn ká so ọ̀nà tó fi máa ń tàn ká yẹn ọ̀nà téèyàn ò fojú sí ni láìpẹ́ kí ni pavlọ́ọ̀kì kọ́kọ́rọ́ ẹnu lẹ̀kùn mọ́ṣáláṣí ilẹ̀ ni tó mú ti fọwọ́ kàn so lẹ̀kùn yẹn tí wọ́n bá ti ṣí yóò tì fúnra rẹ̀ ni àwọn ò lè wọlé láì jẹ́ pàwọn náà tún sí. so sẹ́mi pé báwa náà ṣe ń fọ́ kan kí ni áńdù lẹ̀kùn yẹn nìsín yóò di pé gbogbo wa náà ń gbé so nítorí irú nǹkan báyẹn káwa náà ká sọra wa dáadáa kọ́ lọ́wọ́ bá kó sọ wa. naam mm-hmm. wọ́n ní nígbà tí àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìsọ̀láàtì nílé nísìn pé àwọn ní application kan lórí fóònù àwọn a máa pe ìsọ̀láàtì fájọ́rì ní five twenty seven pé ṣé tí irú application yìí bá ti pe ìsọ̀láàtì ní táìmù yẹn ṣé káwọn ṣe ìsọ̀láàtì ní tí táìmù yẹn gangan ni àbí káwọn ṣe sùúrù bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún káwọn tó ṣe ìsọ̀láàtì lórí ìlú tẹ̀yìn wà ṣé àsìkò tẹ́ pé ní five twenty seven yẹn làlùfáàjàrí yan lò yín àbí èso nítorí pé kìí ṣe ti application tó wà lórí phone kan ní final so application tó jẹ́ final náà ní tá a bá rí lójú sánmà sàlùfáàjàrí ti yọ àbí òtí yọ tó bá jẹ́ pé a bá apply rẹ̀ sí tá à ń rí lójú sánmà a rí i pé jọ́kìnní jọ́kejì jọ́kẹta throughout the year gbogbo ń tán kọ̀ yẹn ṣe déédéé inshallah kò sí wàhálà ń bẹ̀ tó ń ti pé nulẹ̀ kìí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tá alùfájàrí yọ náà lẹ́ẹ̀ máa ṣàṣùbà ẹ mọ̀ pé tá alùfájàrí bá ti yọ tayọ àṣẹ rakàtà alùfájàr lẹ́yìn ìgbà tá a bá parí rakàtà alùfájàr ẹ̀yìn ìgbà náà láwọn aṣàṣùbà sí wàhálà ń bẹ̀. naam oníbèrè yín obìnrin làwọn láti Ògùn state wọ́n ní ọkọ àwọn ò sí ní Nàìjíríà àwọn sì fẹ́ kọ́ bí àwọn ti ṣe wa ọkọ̀ tí ó tọ́ káwọn lọ síbi tó ti jẹ́ pé ọkùnrin ni ó kọ́ àwọn nírú nǹkan. rárá o rárá o rárá o kọ́dà bọ́kọ yín bá ń bẹ nàìjíríà tí ọba ti gbà kẹ lọ ìgbọ́dọ̀ lọ ká tó wá kú náà. náà oníbèrè ni ṣé tó bá ṣẹlẹ̀ wípé ọkọ ò ní kápá tó láti bọ́ mọ̀lẹ́bí yóò tọ́ fún obìnrin láti ṣiṣẹ́ nírú ìhà nǹkan báyìí. ẹ tọ ní ìsìn tí ọkọ bá wà tó níyàwó ṣùgbọ́n tó ṣe é pé agbára ń ti ń rí kọ̀ọ̀ká àti bọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ dáadáa so yóò yọ̀ǹda fún ìyàwó rẹ̀ láti ṣiṣẹ́ ìyàwó náà tó bá wá jáde láti lọ ṣiṣẹ́ yóò mójútó àwọn òfin tó de jíjáde rẹ̀ yóò sì gbìyànjú láti rí i pé òun ò ti torí bùkátà tí ń bẹ fọ́kọ tí ò fi lè bọ́lé kó wá dẹni tó jẹ́ pé yóò wá gbégbá ara nù àtìlẹ́gbè náà. náà oníbèrè ni àwọn náà ń béèrè láti èkó wọn ní nígbà tí ẹ ṣàlàyé fún wa pé kí akọ́kọ́ máa ná àwọn nǹkan tí a fẹ́ fi ṣe sàárà fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí alásùnmọ́ wa pé zakatul fitr tí èèyàn bá fẹ́ yọ tí èèyàn wá ní mọ̀lẹ́bí tó jẹ́ kẹfìrí ṣó tọ́ kí èèyàn náwó rẹ̀ fún àbí mùsùlùmí rẹ̀. bí ipá máa wá fún kẹfìrí zakatul tọ́ àwọn mùsùlùmí náà máa fún zakatul. tó bá pé kẹfìrí níbẹ̀ nù mọ̀lẹ́bí yín tí yà ń jẹ tọ̀ kò ní bínú sọ̀rọ̀ lè gun lówó mi àmọ́ pé zakatul ọlọ́mọ jẹ àwọn oníbèrè náà ń béèrè láti Ògùn state wọ́n ní kẹ́ dákun pé kí ni ìdájọ́ kéèyàn máa ta ajá àkéèyàn máa ta ológbò àbí jíjẹ ológbò nínú òfin ọlọ́run. ọ̀tọ́lábì òfin ọlọ́run nítorí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó kọ̀ fún wa láti jẹ gbogbo ohun tó bá ti léyìn ọ̀kan nínú àwọn ẹranko àbí ètò wa lè kanna tí máa fi ṣọdẹ nínú pé olóńgbò ó ń bẹ nínú àwọn ẹranko eléyìí tó ẹ kí ní eyín ọ̀kan kò tọ́ka jẹ́ ni kí wọ́n rà èèwọ̀ ni kí wọ́n tà torí rẹ̀ owó olóńgbò haram ẹ̀ gbọ́dọ̀ ta ẹ̀ sì gbọ́dọ̀ rà. Now, béèrè tí ó kù, ó ní béèrè ní kẹ́ bá wọn ṣàlàyé pé ṣé ó tọ́ kí àwọn mú iṣu mọ́ra nígbà táwọn bá wà ní orí ìṣọ́lá. A ti ṣàlàyé pé mímú iṣu mọ́ra a rí lọ́dọ̀ apá kan nínú àwọn ọ̀sọ̀háàbà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa bá sọ láti wọn lọ láì jẹ́ pé wọ́n kúrò lórí ẹ̀ lópin ìgbà tí iṣu yẹn tí ni pé ẹ ní jẹ́ pé ó ẹ fi ilẹ̀ tó bá fẹ́ jáde kọ́ jáde kẹ́ lọ tó àlọ́ àlàyé àmọ́ tó bá jẹ́ pé tó bí ẹ ti ṣe fi ìsóyún kò sì jáde náà insha kò sí tó ṣe sọ láti àwọn arí apá kan nínú àwọn kan máa ń pa amára náà sì pa amára tí ọba ti jáde pé kò sí